oh sorry abala comfort cheese <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ orí abala tá ti máa ń ṣe kíni tá ti máa mú wá fún yín bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí la ti máa ń jẹ́ kí a mọ gbogbo àwọn ìhùwàsí àwọn students tí a mọ̀ sí akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ orí abala yìí la ti máa ń jẹ́ kẹ́ mọ gbogbo ìhùwàsí wọn ni ìṣesí wọn ni ìgbésẹ̀ wọn ni ní gbogbo campuses tí wọ́n bá wà lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí náà la ti máa ń jẹ́ kí àwọn òbí nílé lóko lọ́nà ní gbogbo ibi tí wọ́n bá wà kí wọ́n máa mọ ohun tí àwọn ọmọ wọn ń ṣe ní gbogbo ilé ìwé tí wọ́n bá wà ẹ̀rẹ̀ tí wọ́n gbàgbé wípé orí abala yìí láti máa ń fún yín ní àwọn ọ̀rọ̀ àmúyẹ àwọn ọ̀rọ̀ ìṣítí tí àwọn akẹ́kọ̀ọ́ lè lò láti ṣe kíni láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn ní gbogbo campuses tí wọ́n bá wà yálà ní àárín ara wọn ni o yálà níbi tí wọ́n bá ń gbé ni o tàbí láàrin àwọn àti lẹ́kítọ́rà wọn orí abọ́lá yìí láti máa ṣe kí ni láti máa mú gbogbo ẹ̀ wá fún yín Tóyìn Abdul ní orúkọ tèmi TY Classic tí ó kàn mọ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lọ́sẹ̀ yìí hmm, kí ni mo ní fún yín ẹ máa wọ pé a ah, Tóyìn kí ló ṣẹlẹ̀ ààrẹ lọ́sẹ̀ tó kọjá hmm, hmm, tí yín náà mò ń bá kiri kódakóda náà la ṣe ń ṣe kíni la ṣe ń rìn káàkiri láti fún yín ní àwọn ohun àmúyẹ lórí campus gist wa ṣé wàá rí lọ́sẹ̀ yìí hmm, nǹkan tí mo ní bá yín sọ òun náà ni bí a ṣe lè gbé ìgbé ayé àlàáfíà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní gbogbo campuses wa àwọn ohun tí mo fẹ́ fún yín ní ìpele ìpele ni a mọ̀ sí òun ni a máa ń pè ní gẹ̀ẹ́sì ní lifestyle tip ti health wise tí a lè lò gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní gbogbo campus. ìkíní òun ni kí a ṣe àkíyèsí ìgbà tí a gbọ́dọ̀ sùn ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ a kò máa wò ó pé a fẹ́ kàwé a fẹ́ kàwé a fẹ́ kàwé ṣe rí ọpọlọ wa yìí ó ní àkókò àti ìgbà tí ó wà fún ìgbà míì wà ó máa ní ká ṣe kí ni ká sùn ká relax tàbí ká sinmi nǹkan tí ọpọlọ yẹn máa need ní àkókò nìyẹn ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí student a bá fẹ́ rò pé à mi ì lè sùn lákòókò yìí mi ì fẹ́ sùn mo ní ìdánwò mo ní test mo ní nǹkan kan a máa fẹ́ ṣe kí ni a máa fẹ́ tiraka kàwé nípa ṣíṣe léyìí a ò ní fún ọpọlọ yẹn láyè láti ṣe kí ni láti sinmi a dẹ̀ máa ń gbàgbé wípé tí ọpọlọ fúnra rẹ̀ gan bá sinmi ìwọ̀nba àwé tí a bá kà lẹ́yìn ìgbà tí ọpọlọ yẹn bá sinmi tó máa ṣe kí ni ó máa wọrí ó máa wọ ọpọlọ ó máa hó ṣùgbọ́n tí a bá fún ọpọlọ yẹn láyè láti sinmi láti sùn láti gbórí kalẹ̀ lásìkò tó tọ́ òun ló máa dàbí pé tá a bá wọ exam hall a máa fẹ́ máa ní orí fífọ́ ara gbígbóná nǹkan kan tí ò dẹ̀ yẹ kó ṣe kí ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìkíní nìyẹn ṣé wá rí èkejì hmm. òun náà ni kí a máa kíyèsí ìgbà tí ó yẹ ká máa jẹun ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣẹlẹ̀ sí mi gan rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá wà ní school máa máa wò pé ah mi ì tí lè jẹun mo gbọ́dọ̀ mi tọ̀ gbogbo lectures lénìí àti gbàgbé wípé a jẹun kúrò nílé ọ̀pọ̀lọpọ̀ students wọn ò ní jẹun kúrò nílé tí wọ́n bá dé school wọ́n á ṣe morning lecture ó lè jẹ́ pé morning to afternoon bóyá lecture tó máa gbà ó lè tó bíi mẹ́rin ẹ máa fẹ́ gba gbogbo àtẹ stretch ẹ ti gbàgbé wípé hmm, ikùn wà ń bẹ̀ ikùn máa demand títí ẹ̀ ó dẹ̀ yẹ kẹ́ mọ̀ ń pé tí oúnjẹ ò bá sí ìwọ inú any other thing kò ní ṣe kí ni kò ní wọrí ọ̀pọ̀lọpọ̀ states máa ṣe kí ni wọ́n máa ń ṣe mistake yẹn síra wọn tí ò dẹ̀ yẹ kó ṣe kí ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wà ní class tí lecturer bá ti ń kọ́ wa tí ebi bá ti ń pa wá gbogbo nǹkan tí lecturer bá ń sọ ní mọ́mẹ́ǹtì yẹn ẹ má jẹ́ ká tanra wa kò lè wọrí a understand kò lè yé wa a kàn máa ránjú kalẹ̀ máa máa wò ní gbogbo nǹkan tó bá ń sọ kò ní yé wa ní àkókò yẹn. ẹ wo ẹ má jẹ́ kí a máa ṣe kíni kí a máa tanra wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ebi bá ti ń pa wa gbogbo nǹkan tí lecturer bá ń sọ ní moment yẹn kò ní ṣe kíni kò ní wo etí wa ṣùgbọ́n a kàn máa fẹ́ jókòó síbẹ̀ pé mo gbọ́dọ̀ gbọ́ nǹkan tí lecturer yẹn ń ṣe tán ẹ̀dẹ̀ ń ṣe kíni ẹ̀ ń damage nǹkan kan ní àgọ́ ara yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a mọ àsìkò tí ó tọ́ àti tí ó yẹ láti máa ṣe kíni láti máa jẹun èyí tó wá ṣe bí rẹ̀ náà ni exercise exercise ẹ jẹ́ ká máa ṣe kí ni kí a máa gbìyànjú láti máa ṣe kí ni láti máa ṣe exercise lóòrèkóòrè ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wà nù campus ṣe rí ká máa rìn bóyá láti inú class lọ sí activities tá a máa ṣe print and others ó wà necessary nítorí pé tá a bá kọ̀ jókòó sójú kan ara náà máa ṣe kí ni ó máa stiff lójú kan tí a bá ṣe exercise ọ̀pọ̀lọpọ̀ ó máa ṣe kí ni ó máa yí ó máa ṣí ó máa ṣí ó máa pé ó máa ṣiṣẹ́ ara máa ṣe kí ni ó máa jí pépé ẹ má jẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà la máa wọ mọ́tò wọ mọ́tò wọ mọ́tò àwọn ibòmíì wà láàrin skul tó ń pẹ́ ẹ̀ a lè fi ẹsẹ̀ rìn débẹ̀ a lè jog débẹ̀ ẹ jẹ́ ká máa ṣe kí ni kí a máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan hmm. èyí tó tún wá dàbí rẹ̀ tó yẹ pé ó ṣe pàtàkì ó ṣe kókó òun náà ni wípé. Hmm, ẹ máa kíyèsí ara fún àwọn ohun tí ẹ máa ń lò kẹ́ tó ṣe kíni kẹ́ tó lọ class tàbí kẹ́ tó lọ ṣe ìdánwò ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ students láti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ṣe ń pé kí wọ́n tó lọ class wọ́n máa ṣe kíni wọ́n máa mú nǹkan tàbí kí wọ́n fà nǹkan ìmíì dẹ̀ ni ó lè jẹ́ pé àsìkò ìdánwò ó máa make sure pé òun ṣe kíni òun fà nǹkan tàbí òun mú nǹkan kó tó lè ṣe kí ni kó tó lè ṣèdánwò ìmí dẹ̀ni tí ò bá tí ì mú nǹkan tàbí tí ò bá tí fà nǹkan kó lè kàwé kò yẹ kó ṣe kí ni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ nítorí pé kí ni gbogbo àwọn nǹkan tí à ń ṣe yìí ó ń pa àgọ́ ara wa lára tí a ò mọ̀ ṣe rí èyí ni ká máa fà nǹkan yìí even àwọn tó ń ṣe sìgá gan wọ́n sọ wọ́n ní smokers are liable to die young wọ́n dìdì kọ́ síbẹ̀ gàdàgbàgàdà àmọ́ àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí student àwọn nǹkan wọ̀nyí la máa ma ṣe kíni la máa ma ṣe ẹ má jẹ́ ká máa mú nǹkan ká máa fa nǹkan ká tó ṣe kíni ká tó lọ fún ìdánwò tàbí ká tó ka ìwé ó máa ń ba àgọ́ ara wa jẹ́ ni at the end of the day tẹ́ ẹ̀ bá wá rí àwọn kíní yìí lò kẹ́ tó lọ ṣèdánwò máa dàbí pé ẹ rántí nǹkankan ẹ mọ̀ kankan ìgbà míì gan ní èyí tí mo witness ní ìgbà tí a fi ń ṣe exam lọ́dún náà lọ́hùn ó misbehave sí lecturer ni lórí pé kí ni ó ti fà nǹkan kó tó wọnú hall wá ṣe exam kò mọ nǹkan tó ń ṣe mọ́ ìrọ̀rọ̀ nǹkan tí ẹni lecturer kò sọ fún ó ti flare up ó ti gbà sódì ó sì ń bá lecturer jà lórí kíni lórí pé submit má submit òun náà kọ nǹkan tó fà nǹkan tó mú ni ṣẹ́rí tí kò bá wà kẹ́fù ní táìmù gbàyẹ ọlọ́run tó kọ̀ọ̀kọ̀ yọ ni wọn ò bá ọ́fẹ́ ẹ̀ ẹ̀xpẹ̀lẹ̀ díẹ̀ lókun ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa kíyèsí ara kí a máa ṣe kíni kí a máa kó gbogbo àwọn nǹkan wọ̀nyí kí a máa kó sẹ́gbẹ̀ẹ́ kí a máa dẹ́kun ẹ̀ ká fojú sùn ká fi ojú sí nǹkan tí a ń ṣe kíni tí a ń ṣe ní gbogbo iléèwé tí a bá ṣe kíni tí a bá wà ẹ dẹ̀ tún má gbàgbé wípé tí ẹ bá ń lọ sí school kí ẹ máa ṣe kíni kí ẹ máa try kí ẹ máa ṣe kíni kí ẹ máa ṣe exercise lọ sí school last one tó tún dàbí rẹ̀ ni pé ẹ jẹ́ kí a máa wo journals kí a máa lo journals gbogbo ìgbà kọ́ ni ìwé ìwé ìwé ìgbà míì máa wà ọpọlọ wa ò fẹ́ kàwé ó kàn fẹ́ kí a wo nǹkan tó máa mú wa rẹ́rìn-ín tó máa mú wa túraká tó máa mú wa dunnú ìgbà míì nǹkan tí ọpọlọ máa need nìyẹn tẹ bá ti wọn pé bóyá ẹ ti stress ara yín ní school for the day tẹ̀dẹ̀ wọ́n pé oorun òkun yín ẹ kò lè gbé newspaper kí ẹ kò wò bóyá cartoon bẹ̀lẹ̀ fẹ́ wò ni ó dẹ̀dẹ̀ jẹ́ pé fóònù yín gan ẹ máa rí àwọn skit kankan àwọn comedies kankan nínú ẹ̀ tí ẹ lè máa ṣe kíni tí ẹ lè go through tí ẹ lè wò tó kàn máa pa yín lẹ́rìn-ín tó máa múnú yín dùn kẹ́ tó mọ̀ láti bẹ̀ gan ẹ máa sùn lọ máa relax plain ọpọlọ ẹ máa tún ṣe kí ni ó tún máa ṣiṣẹ́ padà by the time tí ẹ bá máa ṣe kí ni tí ẹ bá máa jí. mi ní rí jù báyìí lọ lórí abala campus gist ti ọ̀sẹ̀ yìí mo lérò pé nǹkan tí mo mú fún yín ẹ gbádùn ẹ ẹ máa mú lò ní òrèkóòrè ní gbogbo ìgbà tí ẹ bá ti ń ṣe kíni tí ẹ bá ti ń lọ school. mo lérò pé ẹ jẹ gbádùn tí mo mú wá fún yín ẹ dẹ̀ máa ṣe kíni ẹ máa ṣe àmúlò ẹ̀ ní òrèkóòrè ẹ ká máa ṣe kíni kí a máa ṣe exercise ẹ jẹ́ ká mọ àsìkò tí ó yẹ ká jẹun àsìkò tí ó yẹ ká ṣe kíni àsìkò tí ó yẹ ká sùn ẹ dẹ̀ má gbàgbé wípé a ò gbọ́dọ̀ máa ṣe kíni máa bá wọn dáṣà mo gbọ́dọ̀ mú nǹkan kí n tó kàwé ẹ má jà ká máa ṣe kíni ká bá wọn dáṣà ìwà tí ò ṣe kíni tí ò bójú mu ni. mi ò ní rí jù báyìí lọ lábala canvas gist ti ọ̀sẹ̀ yìí ẹ dẹ̀ má gbàgbé pé ìpolówó ṣe pàtàkì ó ṣe kókó a wà níkàlẹ̀ fún yín láti ṣe kíni láti gba gbogbo ìpolówó ọjà yín láti jẹ́ kí gbogbo àwọn ohun tí ẹ̀ ń tà àti ẹ̀ rà kó ṣe kíni kí ó gbòòrò kí ó di ìlú mọ̀ọ́ká kí gbogbo èèyàn ṣe kíni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rà láti ọ̀dọ̀ yín ẹ lè kàn sí wa at Orisun TV tẹ̀dẹ̀ bá wò pé tóyìn fúnra rẹ̀ lè fẹ́ bá sọ̀rọ̀ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí facebook lasifat tóyìn tó bá dẹ̀ jẹ́ lórí instagram ni ẹ lè tẹ̀lé mi lórí instagram ty underscore classic ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ lè bá mi pàdé madiva fúnra rẹ̀ ire o.